الحمد لله الحمد لله الذي أنزل الكتب وأرسل الرسل واختار من عباده من شاء لنبوته ورسالته ونوع خلقه كما شاء سبحانه وتعالى أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين المبعوث كافة للثقلين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله بهذا أمرنا الله سبحانه وتعالى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 وآتى بعضهم كتبا من عنده سبحانه وتعالى وأمرنا ألا نفرق بين أحد من رسله بل نؤمن بهم جميعا ومن هؤلاء الرسل نبي الله عيسى كيف ولدته أمه فربنا سبحانه وتعالى قد ساوى بين خلقي وبين خلق آدم بأن أمره سبحانه وتعالى إذا أراد شيئا أن يقول له كن فيكون سبحانه وتعالى قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنما مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون فربنا سبحانه وتعالى أوجد آدم من غير أب ولا أم وأوجد عيسى بقوله كن فيكون لذلك سماه الله سبحانه وتعالى في كتابه بكلمة قال الله سبحانه وتعالى فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة وكذلك جاء من حديث عبارة بن الصامت رضي الله تعالى عنه وأرضاه والحديث مخرج في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأني رسول الله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه والجنة حق والنار حق دخل الجنة على ما كان من عمل أو أدخله الله الجنة على ما كان من عمل فربنا سبحانه وتعالى سمى عيسى كلمة لذلك رأينا في كتاب ربنا سبحانه وتعالى أنه سماه كلمة كذلك بقوله يحيى مصدقا بكلمة أي يحيى يصدق مصدقا بنبي سأبعثه معه في حين واحد ألا وهو عيسى ابن مريم أقول فرما بعد سؤال مسلمين أترى لكي كرات قرر فربي صلى الله عليه وسلم أن ترى بعد ما جاك يفهم بوا ربنا سالكون كان نبيه ربنا سالكون لاري àti àwọn ilẹ̀ àti sọ̀hábà rẹ̀ jáàánú wà ní tọ́kẹ̀ pẹ̀lú àbí sallallahu alayhi wa sallam ẹ sọ̀rọ̀ bá tòótọ́ Allah subhanahu wa ta'ala ó ń pè mí àtẹ̀yìn láti pé kábẹ̀rù rẹ̀ àbúrò sọ̀rọ̀ bá bẹ̀lọ́n méjì àwọn àwọn ẹni tí wọ́n máa bẹ̀rù rẹ̀ ní gbangba níbẹ̀rù ti mọ̀nàfíkì tí wọ́n máa wá yapa rẹ̀ ní wa sọ ahọ́n wa gbogbo ọ̀nà tá a gbàdúró lórí ibú wájú rẹ̀ méjì kí ṣàìtọ́n méjì ọ̀là kan wà wọ́n lájà kò sọ̀rọ̀ síjọ́ rẹ̀ wà gbogbo ọ̀nà tó fi jẹ́ pé ń tọ́ ọ̀rán wa a ní múse ntí ọkàn wa ní ọ̀wà gbé àwọn náà rọ́jò kò sọ̀rọ̀ mọ́sá àsúnmi àtẹ̀yìn bẹ́ẹ̀ ní ìjẹ́ ẹ̀dógún Allah subhanahu wa ta'ala ó ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ fún al nínú rẹ̀ ó náà ní ọ̀rọ̀ anabi wa Isa alayhi salam kí ni bẹ́ẹ̀ nu al tọ́lọ̀ ọba fún amsa salam tọ́jà muhaimin muhaimin alọ́sàn sí muhaimin in tó kó gbogbo àwọn tí àyòkù tó lọ tó kóónú tọ́jọ́ tọ́jọ́ tọ́jọ́ pé nǹkan tó bá kú tá a bá bá náà Kùránì lẹ́nìí ó nìkan ní òdodo tí ìrìn lè gbá mú tó fi rí ojú ọlọ́ba subhanahu wa ta'ala tọ́bẹ̀ tẹ́sọ́rí nǹkan tó yàtọ̀ sí kò lè rojú ọlọ́ba subhanahu wa ta'ala ajíọ́yẹ wa wípé ọ̀nà tí ànàbí ìsàgbàdà yẹ ọ̀nà àdánwò ni ẹnìkan kò ní máa tẹ̀lé lónìí kò lẹ́tọ̀ sí kó pé kẹ́nìkan gbàdánwò rẹ̀ wá torí ànàbí Ìsá gan ìdìtẹ́ dáyé àdánwò yìí lọ́fà asọ́pa Imran tó jẹ́ bàbá ìyá ànàbí Ìsá yìí tíyàwó rẹ̀ ń jẹ́ Hana Hannatu yìí Imran nínú rìwáyà kan bàbá 24 òun ni ànàbí Sulaiman jẹ́ sí i nínú rìwáyà mi bàbá 18 igun anabi Sulaiman nínú amanabi Dawud ó ní Imran yìí wa ìdán ìyàwó rẹ̀ ń tọrọ dàrọ̀ sàtàlá kó fún un lọ́mọ òun ó sì hàrọ́rọ̀ rẹ̀ inni nadartu laka ma fi batni muharrara ala sahih aqwal muharrar halu niyan mansub al hal amma yi máa hárọ̀rọ̀ rẹ̀ fún ọlọ́ba subhanahu wa ta'ala ìní ránṣẹ́ kankan apákan àwọn àfáà sọ wípé kìí ṣe hálù wọ́n ní Allah subhanahu wa ta'ala ó ti kọ́kọ́ pa nǹkan kan rẹ̀ ń bẹ̀ ni wa ìkọ́mà alimaniud aw ìkọ́màtún náà ti màkọ́mà alimaniud lọ́rọ̀ máa ń lò ṣùgbọ́n kọ́pọ̀ nínú èdè lọ́rọ̀ wa. àwọn ní tẹ̀kìdìmọ̀ lọ́dọ̀ àwọn ni pé inni nadartu ma fi bàtù ní laka gulaman muharrara wal asah ma qad atayna bihi anna Allah subhanahu wa ta'ala wà hákà أنطق لسانها وحكى لنا حكايتها بأنها قالت إني نذرت لك ما في بطني محررا أمي كوني ما سنكمي تبدأ جوتي ولا بس وترالون ṣùgbọ́n nígbà tí hannatu obìmọ̀ obi ní obìnrin kìrọ́ àmìjì ní bẹ́ẹ̀ wallahu a'lamu bima wada'at riwaya mi wallahu a'lamu bima wada'atu wa laysa dhakaru kal-untha ojú ẹsẹ̀ ó yọnu sí ní tààrà sọ̀tàrà fún eléyìí ni dáàbò àwọn ẹni rẹ̀ a sì jòyè wa wípé ẹni tí máa ń ṣáájú ìjọsìn fún àwọn banisọ ìgbà náà ìmọ̀ràn yìí ni ẹlẹ́sìn ni èèyàn dáadáa ni bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ náà lẹ́yìn ọ̀rẹ́ yìí tó bímọ yìí ojú ẹsẹ̀ ní sọ wípé wa inni samaituha Maryam wa inni samaituha Maryam nta bánu tí Allah subhanahu wa ta'ala lélẹ́yìí ojú ẹsẹ̀ tí hannatun bí ìyàwó Maryam yìí òní ń sọ wípé sàmẹ́ìtùhá wà inni sàmẹ́ìtùhá mariam mo sọ ọmọ yìí ní mariam wà inni ìdúhà bík ìrọ̀lọ́ ọba mi mo wá fọ ọmọ yìí sínú ọgbà sọ rẹ ìwọ ni mo bá ń sọ wà dúrì yàtàhà àti tí ọba tó tara rẹ̀ jáde náà mina shaitanir rajim méje sùn ọ̀fọwọ́kàn eléyìí ni intuma hadith tí imaamu bukhari àti muslim gbà wá imaamu ahmed náà gbà wá qala imaamu ahmed rahman allah iya hadathana abdulrazak qala hadathana ma'marun ani zuhuri ani bil musayyab an abi hurayrata radiyallahu anhu wadda anna nabiyya sallallahu alayhi wa sallam qala ma min mawludin illa الشيطان يمسه حين يحلت فيستهل صارخا من مس الشيطان إياه إلا مريم وابنها ثم يقول أبو هريرة رضي الله تعالى عنه أرضاه واقرأوا إن شئتم أعوذ بالله من الشيطان الرجيم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم النبي صلى الله عليه وسلم nínú riwaya àti mọ́mọ́ ahmadu yìí bó ti ẹ̀jẹ̀ pé mọ́mọ́ bukhari muslim náà wọ́n gbà wá ní ojú wọ́n tún gbà wá lójú mi imaamu ahmadu rahmanahu iya wọ́n ní àfọ àwọn tí ń jẹ́ brozak wọ́n ní àwọn gbọ́ látọ̀dọ̀ àfọ àwọn tí ń jẹ́ ma'amar ma'amar náà ló ń gbọ́ látọ̀dọ̀ àfọ àwọn zuhuri zuhuri ló ń gbọ́ látọ̀dọ̀ àwọn sa'id ibn musayyab àfọ sa'id musayyab olópàdé abu hurayra tó ń rí ó ní àbúrò hadafa àwọn wípé anabi sallallahu alayhi wa sallam bá wọn sọ̀rọ̀ njọ́ kan ó ń sọ̀rọ̀ wa ni máa mi mawuludin kò sí ọmọ tí wọ́n bì kalẹ̀ láyé báyìí illa shaitanu yamassu àfi késù ọ̀wá fọ́ kan ọmọ wọn riwaya mi yelikazu shaitanu tán pẹ́pẹ́ riwaya mi anuhu shaitanu ó fi ọwọ́ gún lẹ́gbẹ̀ẹ́ méjèèjì kò sí ọmọ tí wọ́n bì kalẹ̀ tí shaitanu ni wá síbẹ̀ àyàfi. Mariam àti ọmọ rẹ̀ torí àdúrà tí ìyá ìgbà alásùfààní gbà fún un kódà ṣètò àwọn sọ pé wọn fọkàn méjèèjì náà ṣùgbọ́n nígbà tó dé láti wá yín wọn léèkan náà láti wá tàwọn pẹ́pẹ́ alásùfàtà aláwòdì orí wọn tán pẹ́pẹ́ hijabu lọ́padà rí tán pẹ́pẹ́ gàgà tí ń bẹ́ẹ̀ ti bí wọn méjèèjì ala kulli hal ó ṣe léyìí ní ẹ̀sà fún ìyàwó Maryam àti ànàbí Ìsá gbogbo ọmọdébí alámọ̀ pátá ìní ṣaitan lọ́fọwọ́ kan àfáwà pín méjì lórí ọ̀rọ̀ yìí wípé gẹ́bí àfáwà kọ́bí al-Iyad àwọn ní àwọn ànàbí ọlọ́run ò sínú àtẹ́sùfọwọ́ kan nítorí wípé kánú ma'sumin ẹni tí àṣàtàrà ń sọ níbi gbogbo nǹkan bá ní wọn ọ̀rọ̀ kejì táwọn afáà sọ ni wípé Amsterdam ti ń sọ̀rọ̀ yìí ọgbọ́ èdè ju ẹnìkọ̀ọ̀kan lọ wọ́n ní kílẹ̀ rí wọ́n ní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà òun láti gbànú èdè wípé ẹ ti bá ń sọ̀rọ̀ lọ́wọ́ ó kú òun ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ̀ mọ́mí màlúùdín kọ̀sẹ́ tí wọ́n bì kalẹ̀ akápẹ́sẹ̀ ìtọ́n sí kíni àfi lágbájá àti lágbájá sáà ma àbá àníkà ma apá kan lọ́rọ̀ àmọ́ gbọ́rọ̀ kalẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbà pé ọ̀rọ̀ tó jáde yìí ẹni tí ń sọ̀rọ̀ yìí ò sí nù nǹkan yẹn nínú àtẹ́sù ọ̀fọwọ́kàn ló náà wà wọ́n sàsàràmù ò sínú ẹni tí kò sínú ẹni tẹ́sù fọwọ́kàn ṣùgbọ́n ọ̀rọ̀ kejì tó jẹ́ pé òun ló súnmọ́ òdodo jù amsam náà kóra rẹ̀ nú ẹ gbogbo àwọn àbí ọlọ́run pátá tó bá ti yẹ náà méjèèjì Maryam àti ọmọ rẹ̀ tí ń jẹ́ Isa ṣèyítọ́ ń fọwọ́kàn wọn tẹ imam sasalam na indal wilada amsa kò sí sọ́ọ̀sì ara rẹ̀ kò yọra rẹ̀ kú àìmọ́wàá yọra rẹ̀ kú yìí kí wàá ní ìyàtọ̀ láàrin yìí pé ṣèyítọ́n fọwọ́ kan ànàbí kò fọwọ́ kan ànàbí ìsá àti màmá rẹ̀ eléyìí ò túmọ̀ pé àwọn méjèèjì wọ́n ju àmísà sàlám lọ níwájú ọlọ́run subhanahu wa ta'ala ojú kan nu bákan náà eléyìí jẹ́ ìtìsọ́ọ̀sù ìgbà tí wọ́n ń ni kò sọ wípé kò sí ẹnì tó wọ̀nyẹn ṣèyítọ́n tì í gẹ́gẹ́ sáà sì sọ wípé ẹnikẹ́ni òṣèlú nàbí ádámà àfi kó ní kọ̀rí inú rẹ̀ nínú èṣù tí ọmọ pálásẹ̀ ẹbú tí ọmọ tẹ̀léki ànábì wa ni alásùfáà máa mọ́tò sáànú èmi ọgbà ìsìlámù kò sọ pé ó sọ bẹ́ẹ̀ fànàbí mi ojú kẹtùnú nínú ojú mi mi hadith abẹ́mi abbas tí màmú tọ̀bọ̀rọ̀ nígbà wa fi ìdá màá jìnnì bí sinadin sahih hamsa sà sọ pé máa mi abudin muslimin inú ruwaya mi máa kò sí ẹnìkan tí wọ́n bì láyé nínú nàbí ádámà illa walawu dambun yàtàdù wulfainata bàdà lfaina àfi kó jẹ́ pé àdàmàdù kan wà lára rẹ̀ tí ó jẹ́ ntọ́lọ̀ ọ̀fẹ́ yóò máa mú nǹkan yẹn gùn lásìkò lásìkò kejì mùsùlùmí kan yàtọ̀ òun máa túbà inú rẹ̀ ó máa bàjẹ́ inú rẹ̀ ò ní dùn ṣùgbọ́n kò ní sẹ́ni tí ò ní níbìkan tí ó kù sí àbí náà tó pọ̀ papọ̀ kò tún yẹ nìkan kan lẹ́m̀bẹ́ torí ṣèyítọ́n tí ó máa bọ́ńkálukú káàkiri bákan náà kápadà síbi ìpìlẹ̀ wa inni sammaytuha Maryam ìyá ìlú nsọmọ yìí ní Maryam àwọn àfààní fafi hadha dalalatun wadiha ala tasmiyatil mawlud yawma wulid ẹ̀rí tó clear pípọ̀ tí ó dàrú lélẹ́yìí nípa wípé a lè sọ ọmọ lóòkọ lọ́jọ́ tá a bá bí bá a ṣe ń bi lójú ẹsẹ̀ ká ọmọ mi ó kọ tí ń jẹ́rìí ká kó àwọn aláàfáà keje obì nínú àwo lámẹ́dẹ́ ká kọ́kọ́ mọ́ sí ni wọ́n hún wọ́n hún sínú ẹ̀sìn gbígbà tí yàn pákéjì nǹkan wípé bí ẹni wí lọ tí bá ń gbowó oṣù láti sẹkíríàtì èyí tí ń bá federal government náà ń gbowó oṣù bí nǹkan a sì lẹ́tọ̀ọ́ kẹ́ ajapẹtẹ ẹ bá bímọ o ẹ ń bá ti dóòkọ ọmọ rẹ sọmọ alálùbáríkà sàmínà rẹ hágbénu ìyín ònà bíi inú mi sùdùn yìí pé tí wọn bá ń sọ̀rọ̀ nípa àfa lóga kìí sábà ṣẹríya o kọ ó sọ̀rọ̀ nípa tó lè fọ ọwọ́ wọ rọ ẹ ẹ ṣéwò Adam lágége ó sọ̀rọ̀ nípa tó lè fọwọ́ rún sẹ́yìn nínú lóga àsọ̀rọ̀ ṣẹríya o wọ́n ìsáfún ṣẹríya o gbàngbàlá ti ń sọ yìí èyí tọ́lọ́ bá ti fún yàrá fi yìn wọ́n yìí sáfà ládìísì wọ́n yìí sáfà ń fi kíw ṣùgbọ́n àfa àtọ̀kọ́ ń lárúbáwá tí sì máa sọ̀tàn wọ́n padà sọ́nù àwọn kan wípé ìpìlẹ̀ à ń yìí à ń gbọ́ yìí n tó pilẹ̀ ni pé ń gbà di pé àwọn èèbò dé àwọn tí wọ́n ń kàwé yìí ni wọ́n sun ọ̀rọ̀ ìjọba mẹ́lẹ́sẹ̀ àwọn níjọba ń sọ pé wọ́n sì ń fún oṣù àwọn tó ti wá tí wọ́n ti fọpọlọ nkẹ́lẹ̀ wọn ò rí àwọn ebó kù ó kù kí la fẹ́ máa ṣe ń bẹ̀ tí ó jẹ́ pé tá a bá tiẹ̀ fẹ́ gbowó oṣù tí wọn ò fún àyè a máa rí gbà ń bẹ̀ ni a bá gbọ́rọ̀ yìí ń bẹ́nu tí àwọn ti kọ́ fúnra wọn. kò yẹ ṣe ń tó nù rárá islam rè inú Quran láti ń sọ̀rọ̀ yìí ní ìsìn wa inni samaituha Maryam wa inni ṣùgbọ́n pípẹ́ nǹkan tàbí dídálé tàbí kéèyàn máa gbà pé ń tọ́ bá ti bàjẹ́ yìí láàrin èèyàn one thousand èèyàn mẹ́wọ̀n lè máa sọ káwọn èèyàn gbọ́yé nǹkan wọ́n wà á di pé gbogbo one thousand náà ni wọ́n bàjẹ́ ká tó tó sọ kò yéé ṣe ìpìlẹ̀ ẹ̀sìn kò lẹ́rìí kankan ká pé adé àwò afa àkóbì inú àtúfowó tá a fẹ́ sọ ọmọ ká pé ìsọmọ o tá a fọ ọba ti bá o bá lóbi nù ẹ ń bá kó sá mẹ́rin wa tó bá ti mẹ́rin wa tá a sì rí pọ́ fẹsẹ̀ mẹ́rin náà sàlám á bà ṣe tí ọba ti rẹ́rìn mú wa èyí tá nàbí ṣe tó fojú hàn òǹlẹ̀lẹ̀ anabi sallallahu alayhi wa sallam ọsọ àwọn ọmọ kan ló ń kọ nínú àmà rẹ níjọ́ tó bí wọn ọsọ àmì ìlú kọ níjọ́ keje bó tiẹ̀ jẹ́ pé ojú méjì làwọn àfáà ní lórí ọ̀rọ̀ yìí apá kan ní ẹni tó bá ti ló kọ ọmọ rẹ̀ ńlẹ̀ pé ní mo fẹ́ sọmọ ìrè tí yóò sì sí kàmìkàmì lẹ́mìí rẹ̀ kọ́ sọ níjọ́ tó bá ti bí ọ fẹ́ pẹran kò fẹ́ pẹran kọ́ sọ ẹni tó bá pé kò tí ì ó sàgbà àbí nsọ́ra yìí ni àbí nsọ́ra yìí ni wọ́n fẹ́ pẹ́rọpọ̀ pẹ́rọ o kó òjò di nígbà tí ẹ pé kò tí ì sí ẹ̀kẹ́ tí ẹ̀mí ẹ̀ dúró lé lórí nígbà bá dijọ́ keje náà yọ ọ́ sá mọ̀ tí ó mù àbí ó tún sọ pé ntí ìrírò náà tí èdè jọ́kẹjọ jọ́kẹsàn àà tó o sì pé àwọn ìyàwó ajẹran súnọmọ àbó àwọn fàrọ̀kọ bẹ́ẹ̀ ni ẹ̀ńtọ́ fẹ́ pẹran àtẹ̀ntí ọ̀pẹran tí èèyàn bá ti sọmọ ẹ̀ ló kọ ṣáájú kó tó di pé yàwó bá bí ọmọ fún yàn tọ́bẹ̀ bímọ tágbára àti pẹran bá wà kó sọ ó kọ ọmọ yẹn díjọ́ keje ńlọ́dáàjù fún ara àta kí wọ́n tó mà kì í sara alé pátá àjọ wà ní olé bọ́ bá sì ti rí pọ́ ọsọ fara alé bí ẹ̀kẹ́ bí ẹ̀mejì tẹnu wọn ló ebi bí ìlànà ló gbọ́ ẹ̀ àdìgbẹ́lẹ́nu ẹlẹ́ àgége àwọn èèyàn bọ́ ọba rírù náà tó fẹ́ pẹ̀rẹ̀ ní mi o lè méjàlá lé náà gbọ́ ajẹ́rẹ̀ ẹnu wọn tí ó gbónú ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó clear ọ̀rọ̀ bàbá ọmọ ẹ̀gbọ́n tí àwọn àgbàlagbà gan nílẹ̀ Yorùbá wọn ò kí wọn ò sì kan wọn ló kọ tí ń sọ máa kọ̀ọ̀kan bàbá ń bàbá ebe ni ọ́ sáìsùn mọ́ rẹ̀ naam ó kọ̀ọ̀sẹ́ tí ń sọ máa

àyè máa sọ máa ń bá kọ́rọ̀ kódà ìtìláàfù mìíràn àwọn àfa kì í sọ̀rọ̀ òní nìyẹn ṣá aláà gbìn wà lódìdí nípa pé séèyàn lè sọ ọmọ lóòkọ kan ní òkú màláíkà ìtìláàfù kabir indalil ilm ala kulli hal alukurani ló ń fi bani sọ̀rọ̀ yìí wípé mọ apá kan wà lè pé mí pé ẹ̀sìn nígbà náà ń tọ́lọ̀ yọrù sí ni pé téèyàn bá bímọ lójú ẹsẹ̀ ó lè sọ ọmọ lójú ẹsẹ̀ ṣùgbọ́n kó sì mú ẹ̀sìn eléyìí kí lẹ fi rí bẹ́ẹ̀ pé kò sínú ẹ̀sìn ilé àwọn ní iná ńgbà ntàn àbátà àwọn àgbàlagbà ń ṣe ni tọ́ ẹ pé ntàn àbátà àwọn àgbàlagbà ń ṣe nu ẹ ká lọ sínú sọ imamu muslim rọlọ ta'ala min hadithi anas bin malik rọdíyàlá tanardọ ọsàn sọ wípé wúlídàlíyà lẹ́yìnláta mọ́júmọ́ ò ní ọ̀kan nù àwọn ẹlẹ́yà mi bímọ mọ́júmọ́ yìí o wasamẹ́yìtuhu bísmi abi ibrahim mo sì ti sọ́mọ ní ọkọ̀ náà fún inú bá àbí mo lọ́júmọ́ yìí o mo ìṣiṣọ́ ló kọ́ bá mi àgbà Ibrahim ló kọ́ mi ń jẹ́ o tó ọba wa sọ pé ìṣiṣọ́sù pé ṣẹ̀ríà titi wọn ni kéèyàn sọ ọmọ kọ lójú ẹsẹ̀ èntánú bí wàá dẹ́wọ́ yìí nǹkan salawatullahi wa salamu alayhi ìdán kéèyàn sọ ọmọ ló kọ́ tó bá ti ń bi ẹ̀sìn nìyẹn ẹnìkan sọ̀rọ̀ njọ́ kagbá ah, súnà ìsìn wa bá àwọn alákọ̀wé mu báyìí no gbogbo èèyàn pátá ńlọ bá mu gbogbo kí ni o gbogbo èèyàn pátá ìlọ́bàmù ọwọ́ ń tọ́ dáa pọ̀ nínú ẹ̀sìn tí àwọn èbò jí gbé wọ́n wá wọ́n wá ní lápẹ̀rẹ̀ kọ́mù fún bẹ́nu ẹ̀sìn tó bá pèyàn ní tí ọ̀jẹ́ pé mojú sẹ́ńdò zina ìyá rẹ̀ ṣe ló ṣe délẹ̀ yìí o èèyàn lẹ́tọ̀ àti pìlẹ́jọ́ nù ṣẹ̀ríà ọ mẹ́rin wa tí màmá mi jẹ́ zaniya tí ọba ti rẹ́rìn mú wa wọ́n nà ní ẹgbàá 80 nù ṣẹ̀ríà àwọn wa bọ́ bẹ́ẹ̀ pé bí wọn bá bẹ ló kọjẹ́ wọn lè value ẹ̀ pé ah, nítorí bá ló kọjẹ́ yìí ẹni yìí lágbára pọ̀ five hundred million ńlọ́ọ̀sán in tó jẹ́ pílẹ̀ tọ́lọ́run sọ ìní ẹjí àwọn wà á rọ wọn à gbé wọn lọ́nà míì ibi tí wọ́n rọ sí náà náà bú wọn tó wá padà wá jẹ́ ẹni tí bá wọn rò pé ah no ah o tó bẹ̀ náà o ah ṣé ìyẹn lè bídíò kọ lóòjọ́ ni ah five hundred million gan tọ́lọ́jọ́ wíyẹn gan kéré gan ah alájí yẹn ah alájí yẹn ti lọ gan nù ayé tí wọ́n bá pè gan bílíọ̀n gan ó tún sànú ẹ̀gẹ́ ni lá ìpìlẹ̀ Islam ló ní dáadáa ló ní òdodo wọ́n yà ń jí mú ní à ń fẹ́ sí ní à ń fẹ́ sọ́nù gbogbo bí wọ́n bá sì ti jí mú yìí náà ìpìlẹ̀ náà àwọn ọmọ àmàlú ẹ̀sìn wa inni sàmẹ́tùhà mariam mọ́sọ̀mọ́ mariam èèyàn lè sọ mẹ́ẹ̀ ló kọ bí ṣe ń bì ìdán àníbí zakariya asọ̀rọ̀ níjẹ̀dókun ó ń wo ìyá mariamu yìí ni wọn ń tọ́jú ẹ̀ ń tọ́jú ẹ̀ ń tọ́jú ẹ̀ tí lọ́ọ̀bù ìyá wa mariamu yìí bá ti tó yóò tún lẹ́yìn e lọ́n sí yóò tún padà síbi títí ń jọ́sìn ṣùgbọ́n títí ń jọ́sìn mihrab ló kọ rẹ̀ a sọ pé ìpìlẹ̀ nínú èdè lárúbáwá ibi ọba yọjú ń ta akọ lọ oníjẹ́ níjẹ́ mihrab ìpìlẹ̀ inú èdè nu ṣùgbọ́n àwọn ubat àwọn ẹni ọlọ́run tipẹ́tipẹ́ wọn a máa yọ ààyè tí wọ́n rà dá kọ́mara lé lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wà máa pè ní mihrab òun sì da kí wọ́n pè ní mihrab kódà kọ́ mẹ́jẹ̀ tó súta òtún báyìí kí nìdí nítorí pé ó kọ́ yẹn bá ń tiẹ́ ń ṣe ń bẹ̀ mu àṣẹ mawdi'un yuharibu fihi la'abidu shaitan ààyè tẹ́ni tí ń súnmọ́ lọ́n tó jẹ́ ibẹ̀ dàbí stage tí ábídù ti ń báyé sùn wọ́dì mọ́ tí ọ̀fẹ́ jẹ́ ń dẹni ọlọ́run àwọn ń pè ní mihrab wọ́n mú láti di kíni o mọ̀hárọ́bà ibi àti bẹ́sù jagun ayé ìbádà ayé bí a ti ṣe kíni o tá àti bẹ́sù jagun ni inú orin odò kọ́ bẹ́ẹ̀ kan bí nísìn inú òṣèkíni o inú orin odò àtẹ́sí sàm sọ fún wa kàmájẹ́ àfi sọ̀hìn dàmà Muslim ní hadith Abi Hurairah wípé ẹnì kẹ́ni ní ọmọdé adama kò ní máa ka Quran lọ kọ́ wá dé àyè tá a ti máa ń forí balẹ̀ kó ń tọ̀ wọ́n forí balẹ̀ ilẹ̀ àtẹ́sẹ̀rẹ̀ ṣètọ́ ni yẹ́bùkì èso ọ̀pọ̀ sẹ́gbẹ̀ kan ní ọba máa ń ní ẹ̀kọ́ burúkú pé hada ibnu adam umra bi sujud fasadar falawul janna ọmọ nàbí adamari ọlọ́ni ọ forí balẹ̀ fún òun forí balẹ̀ ẹ eléyìí ti ń dọ́mọ wa umirtu bi sujud fa abaytu falyannar ntí ẹni nsẹ́njọ́ náà ní tí mo ní nse tí mo dọ́mọ náà o. mihrabi lanabi ni anabi zakariya ti máa ń gbóúnjẹ fún ìyá mariam ìdán ńgbà ọ̀pẹ ó di wípé zakariya tó bá ti débẹ̀ ábídà náà nani níjọ́ sí fọlọ́sọ̀ tààlà ní gbogbo gbà jẹ̀máà wàláhì lẹ́dí ilá ilá ilá o mariamu ọ̀lọ́kọ o sí ẹ̀ ń tó léyìn ọ̀lọ́kọ tẹ́ ẹ bímọ tọ́jú ọmọ aya tọ́jú ọmọ èèmà nínú ẹ̀mọ́ ọlọ́ba subhanahu wa ta'ala sí ló mú èèmà yẹn rí lẹ̀ nú ẹ̀mí ni abẹ́ ń tọ́sọ̀pọ̀ lọ́kọ wọn ni dáfídì ló kọ ọkọ rẹ̀ dáfídì mariamu ọ̀lú ọkọ kankan ìjọsìn ìlànà ló fi jẹ́ pé ẹ̀yin lẹ́ni òdodo tẹ́ ẹ gbé sọ́wọ́ ṣùgbọ́n mùsíbà tó bá mùsùlùmí lónìí òní tí ó máa torí rẹ̀ dẹni ọlọ́run sí òun wá ní èṣù fi ń lé sá òun náà làdẹ̀wò lèyẹn fi máa dẹni ọlọ́run sí àdẹ̀wò lèyẹn fi máa dẹni ọlọ́run sí ẹn tí ọ̀wà àjámẹ̀ kankan súnmọ́nùdì àtọ̀mọ́tàbà ni a ń pé máa gbé sòrò rẹ bọ́ wọ́n pè kan lẹ́ni ọlọ́run tí ò rí náà òun lajú àwọn èèyàn náà wọ́n ní àwọn ẹni ọlọ́run ọ̀fẹ́ rírì kúrin ni ẹ̀yin tẹ́ wá lajú wọn sí káwọn máa rírì kúrin náà láì lajú kankan ojú wo ni ńlá naam àwọn àgbàlagbà ní ẹni tí ó dasọ sí ni lọ́rùn tó rẹ̀ lákọ̀ọ́kọ́ wo anabi sallallahu alayhi wa sallam ntọ́lọ̀ ń fún yín lòdodo òpìlẹ̀ zakariya tó bá ti wá ń dé ọ̀dọ̀ mariam yóò mọ̀ wá bá oúnjẹ lọ́dọ̀ rẹ̀ kó gbóúnjẹ dé akọ́kọ́ náà àfáà ni yóò mọ̀ bóúnjẹ òjò nínú ẹ̀rùn yóò máa bó ń jẹ ẹ̀rùn nínú òjò ṣùgbọ́n ọ̀rọ̀ ìkọfẹsẹ̀ mọ́lẹ́ àti sàṣẹ́lám mínàlì israiliyat kọ́dà nínú àfa sunna tí ó ṣe ìkìrọ̀rù wípé kò tiẹ̀ sí ń tọ́jọ́ bá ń lo oúnjẹ gẹ nígbà tí mo fẹ́ lọ gbóúnjẹ àárọ̀ fún yẹn tẹ́mi pa ẹ̀jẹ̀ àlọ́ gbé búrẹ́dì àti tíì fún tí mo sì bá iṣu àtẹ̀yìn lọ́dọ̀ rẹ̀ tí ó sì sọ náà mí tí nǹkan ìlú gbàdọ̀dọ̀ rẹ̀ eyín òge èèmọ̀ ni kò ní ìdí ká wà á kátọ́ kó yọ̀ sí pé oúnjẹ inú òjò ní ń bá nú ẹ̀rùn oúnjẹ inú ẹ̀rùn ní ń bá nú òjò torí ààyè ibi tó wà ìkéé sí ààyè kò sí channel kan tó ń jẹ́ ń gbàdọ̀rọ̀ ju ọ̀dọ̀ ànàbí Zakariya náà lọ kullama dakhala alayha Zakariya al-mihrab gbogbo àti ànàbí Zakariya bá ti ń dọ́dọ̀ rẹ̀ báyìí wajada indaha rizqa yóò ti bá oúnjẹ lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àyà ànàbí Zakariya lẹ́nu ànàbí ọlọ́run Zakariya ya Maryam ìrẹ Maryam anna laki hadha àwọn àfáàní tó bí fọlọ al-anbiya la ya'lamuna al-ghaib àwọn ànábí Ọlọ́run ọmọ kọkọ o lẹnìkan wà á sọ wípé ntí ó ṣẹlẹ̀ sẹnìkan lọlá lélẹ wọn ọmọ kọkọ tí ànábí Ọlọ́run bá ma kọkọ ní kí lọkàn ànábí Zakariya àkọsẹ máa béèrè nípa yóò ṣàfihàn pé tí ó ti wá nu ya Maryam ìrẹ Maryam anbolo ti rọ oúnjẹ tó ń jẹ yìí qalat huwa min indillah ó ní Allah subhanahu wa ta'ala ìní ń gbóúnjẹ ìwá fún mi ó ní ń fún mi látọ̀rọ̀bà àwọn àfáàní túmọ̀ rẹ̀ pé méjì ó lè jẹ́ pé ń sọ̀kalẹ̀ láti sẹ́mà ó sì lè jẹ́ wípé ń rán ọmọlẹ́ká wàá gbé fún ala kulli indiya yìí ó ti clear rẹ̀ wípé ń tí ń jẹ yìí kìí ṣe látọ̀wọ́ ẹnì kankan látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala direct ni inna Allah yarzuqu man yasha bighayri hisab allah subhanahu wa ta'ala a máa tẹ́pẹ̀pẹ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fún àmì nínú ẹrú rẹ̀ min ghairi hisab tí yóò tó wá ní sọ pé ẹ wá ṣèṣirò ó ṣe bẹ́ẹ̀ fáwọn kan nú ẹ̀dá nínú wọn ni ànábì suleiman wa ọlọ́ni gbogbo ń tà fún ọ umnun aw amsik bi ghairi hisab ìtàn bú tá a gbọ́ tí wọ́n máa ń wí káàkiri pé ńgbà tí gbogbo àwọn olówó bá ti wọ àlìjànnà bíi five hundred thousand years lè gbogbo ara àlìjànnà máa gbọ́ tí nǹkan dà gbúgbúra kí aláàdé náà àrẹ̀bí iman nu ọ̀sẹ̀ bọ̀ lọ́wọ́ ìṣirò nu òní wá ni wọ́n ń ṣàjọyọ̀ wíwọ àlìjànnà tiẹ̀ la hawla wala quwwata illa billah àkọ́kọ́ náà yàtọ̀ fún pé a rí ẹ̀rí wọ́n lè mi àtẹ̀yìn láti wà àlìjànnà ànàbí ọlọ́run kan sì àkúńta ànàbí ọlọ́run àmọ̀ wà rí rẹ́lùwì o olówó mi ìtorí ẹ̀pẹ̀sẹ̀ tì ó ní òtí ààyè ọmọ fáwọn àfáì ìdàkejì náà sì sọ fún bó ti ẹ̀ pé olówó mùsíbà àtàrà tiẹ̀ àì máa fi iná ṣe wáàsì fólówó ò lé sánú àkọyọ́ gbà pé ńgbà tó ti ní tó ní àlìjẹ́nà ni a fi máa ń ṣe wá sí fúru wọn ìní ọ̀wà yẹpẹrẹ ń tó rò pọ̀ níláyé òun gbà tó pọ̀ ti wò pé òpin dáadáa rè ẹjọ́ mọ̀ pé in tó ju òrìrí tẹ́tí ọ̀gbọ̀n rí tó ju ń tó ń bẹ́nu rẹ̀ yìí lọ ìní bẹ̀rẹ̀ àlìjẹ́nà alakulli anam zakariya ọwa ó sì ti dàgbà gan hùnú ẹ̀ríkà zakariya rọ́bà ọ̀rọ̀ yìí àti ntẹ́rẹ̀ zakariya yìí tó jẹ́ mọ̀ yìí ọwọ́ àtàndìgá pé ah, ah, Allah subhanahu wa ta'ala kò sí tí ò lè ṣe ó tún wá ń ṣe báyìí fún ilé yìí níbí ànábì rẹ̀ ní mí mò ń gbogbo gbà ilé yìí ní tún gbó jẹ́ fún yìí tí wọ́n ń gbà oúnjẹ yìí fún tí ẹnìkan kọ̀ ọmọ bí ṣe ń dọ́dọ̀ rẹ̀ ah, ó sì tún lè fún mi lọ́mọ náà qala rabbi habli min ladunka dhurriyatan tayyiba ó wá bẹ̀rẹ̀ sí ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ntosi sábàbí rẹ̀ nù nbẹ̀lọ́n nbẹ̀lọ́n nbẹ̀lọ́n nbẹ̀lọ́n alasa sasọ yìí pé a'udhu billahi minash shaitan rajim bisimilayi rahman rahim kaf ha ya ayin sod dhikr rahmati rabbik hadha dhikr rahmati rabbik alasa salam orin tá a fi sí ayé fi sí súra ìfún ọ oore ńlá ìkẹ́ ńlá tọ́lọ́ ń ṣe fún ànábì kan nínú àwọn ànábì tó ti lọ rí tí ń jẹ́ Zakariya òun la fẹ́ ṣàlàyé ẹ̀ fún níbẹ̀rẹ̀ sura yìí idnada rabbahu nidaan khafiyya ànábì Zakariya ńgbà tó rí ẹ̀ mọ̀ yìí ìmánì ìpìlẹ̀ tí ń bẹ lẹ́mìí rẹ̀ ọwọ́ amúmọ́ bí Allah subhanahu wa ta'ala nidaan khafiyya ṣùgbọ́n kò pariwo ti ń fẹ́ ìsókè ìsànsọ húra húra ya rírẹ la bil adab bil adab torí pé ntọ́ nsọ pé kó fún ọ yìí ó lè jẹ́ ńpa ọmọ wa rawọ́ rasẹ̀ sí ọmọ rawọ́ rasẹ̀ sí bá a ṣe máa ń bẹ̀ nìyẹn apá kan ní ìyẹn lọ́fà tánà bí Zakariya fi ń rawọ́ rẹ̀ sẹ́ apá kan náà fàdí la anabi Zakariya ọ̀fẹ́ jáwọn èèyàn odò lórí ibú láti ibi oore tọ́lọ̀ ń fẹ́ fún ni wọ́n ní kí ni tùmí eléyìí wọ́n ní tùmí ẹni wípé ó ti dàgbà débi pé bírú ẹ̀ bá ń pe Ọlọ́run fún lọ́mọ ẹ̀rín ọ̀gbẹ̀nu àti ẹ̀ máa bẹ mọ́sálásí ni pé ah <laughs> yóò máa dàbí ẹ̀ ń pọ́nrọ̀ wọlé ṣe nǹkan fún tó bá padà wá ṣe tán nǹkan mi lọ́rọ̀ wọ́n padà wá já sí ẹni rẹ kèé ti bi oore tọ́lọ̀ ń ṣe fún sẹlẹ̀mí ìdẹni ibi ọwọ́ ń sọ kẹlẹ́ kẹlẹ́ kẹlẹ́ arsalan dẹ́pẹ́ rẹ̀ qala rabbi inni wahana al-'azmu minni ẹ wo ìrawọ́rasẹ̀ wahana al-'azmu minni bí mo ṣe máa dìde gbọ́n níjọ ntẹ́lẹ̀ eégún mi ò lé bẹ́ẹ̀ mà mo ti dàgbà wọ́ṣítà alàrọ̀ ṣùṣẹ́yìbá gbogbo olúdúdú orí mi ó ti gba iná ewu jẹ kò sì dúró nǹkan bẹ́ẹ̀ mà alọ́sọ̀ àtàlá wá fún mi lọ́mọ nítorí wípé bí mo ṣe máa ń pè ọ́ tipẹ́tipẹ́ wàlámù akùnbìdù àìkà rọ́bì ṣèkìyà ó ó pamílẹ́kùrí lórí tí n bá bẹ̀rẹ̀ ọ̀dọ́ rẹ̀ ilé iná kò gún ọlápá láti ṣe fún mi tún awẹ́ màtó tó fi hàn mí lára mariamu kò sí n tó lè ṣe ìwà Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ yẹn ṣe máa bọ́lọ̀ ń sọ̀rọ̀ nu kì í ṣe pé yẹn wọ́n máa bá sọ̀rọ̀ yóò tún lọ rè máa yọjú wọn nǹkan pé ah ọ̀dà akókó àtúgbọ̀rọ̀ kókó mọ́sàdúrà náà ni wọn kulẹ̀ ti bá ń parí iṣẹ́ nǹkan tẹ́lẹ̀ náà owó kékeré mo kọ́ mo fi ṣe wọ́n pọ̀ ọtí àti sẹ́ni bí ètò ń sàdúrà nítún fọwọ́ bá kò pé sí ìsápẹ́ sí pé oní nǹkan ti á mẹ́rù rẹ o torí ẹni pé tí n bá lóore wọn lè wá mú nǹkan wọn padà ó tún yàpò lá àdéhùn Zakariya àwọn sọ gbóntì ń sọ yìí ó ní in tí mo fẹ́ pẹ̀lú ọmọ yìí fahabli min ladunka waliya yarithuni mo fẹ́ kọ́ mọ̀ yìí kó jogún nubuwa tó fún mi kó nù òde ànàbí ọlọ́run nítorí pé àwọn ànàbí ọlọ́run mo èé jogún gẹ́bù sọ́nà àdìsí àwa Aisha nánú marshal ambiya lànà rọf wọn èyí dogun wa máa tàrọkìnà sọdọkọ ntí a bá fi ilẹ̀ àwàlání ìkìlọ̀ mìíràn àfọ̀ nípa pé kí ló fà tí wọ́n fi dogun àwọn ànàbí ọlọ́run apá kan ní àwọn ànàbí ọlọ́run wọn ò ta sí bàbá fún gbogbo wa pátá tọ́jà wípé ntọ́ tara wọn jáde yìí ìnìkan kó ni wọn ṣùgbọ́n kásámọ́fẹ́ lójú yẹ́rìfù minni nubuwa june náà já nàbí torí pé n tó di máa sọ bẹ́ẹ̀ wá inni khiftul mawaliya min wara'i khiftul mawaliya a mawali mawlẹ́yìn ó ní àwọn asọ́bà rẹ̀ min amin wa abuna'uhum ẹgbẹ́ bàbá èèyàn lọ́kùnrin àbúrò bàbá èèyàn lọ́kùnrin àtẹnumọ́ wọn tí wọ́n bá bí ẹ wá máa wẹ̀ mọ́ bí ọ̀rọ̀ ànábì Zakariya o ó ìní khiftul mawaliya àwọn tí ìtútù wọn bà mí lẹ́rù jù ní wípé nínú àwọn tá a jọ kan nínú fámìlì àwọn tí ń rọra wọn lẹ́fọ̀ọ́ lọ́hùn wọn kéré nínú fámìlì mi tí n bá wá kú tí ń lọ́mọ tó lè jogún tó fún mi tó jẹ́ ìmọ̀ ọlọ́run báyìí ànábì wí báyìí àwọn èèyàn ó gbé àwọn èèyàn mi sírù kò tí mo wà ń gbà ń bá lọ tán wọ́n wà á lọ yàlẹ̀ fàánú wọn tí ó sì mọ̀rọ̀ ọlọ́run yá máa ṣe àwọn èèyàn darí yẹ̀rìtúni wáyẹ̀rìtúmi àlì yàkú wájú àlù rabbi rabiyya tọ́ba jogun nùbú wáyé kó jogun nùbú wà náà látọ̀dọ̀ àwọn ogún ànàbí yàkú tó fi lẹ́yìn ṣùgbọ́n àṣà tọ́ba fẹ́ fún mi lọ́mọ yìí wájú àlù rabiyya májì òjò ọmọ tó jẹ́ pé èmi nìkan ni ó wù ẹ̀ ń ti gbogbo èèyàn tí ọmọ aláìkì òní ó ṣe musa fabili mi ladugbe alawani alawani ya zakariya yẹrẹ zakariya asiti gbaduwa rẹ̀ inna nubashiruka bi gulamin ismuhu yahya ó sì bí ọmọ tá a bá tiẹ̀ lẹ́ńbí tiẹ̀ kalẹ̀ ọ̀sọ̀ mẹ́ríyàmà ọ̀fẹ́ dàrú lójú wa ẹn tí wọn ètí ìbí lọ́rọ̀ ti sọ ọkọ rẹ̀ èyẹ lè sọ ọkọ mẹ́ láì tí níyàwó mọ̀ sọ mẹ́ríyà eh, yahya ló kọ́ ọ́ máa ya zakariya inna nubashuka bi gulam ismu yahya lam naj'al lahu min qablu samiyya kódà kò tí ì sẹ́nìkan rí nínú ọmọ bíi adama tá a fún ló kọ yẹn tí ń jẹ́ yahya kì í sì ṣáájú rẹ̀ ojú kan náà tafsir ojú mi walam naj'al lahu min qablu samiyya ọmọ ń sì rè irú rọ ọmọ yẹn kọjáde lára ákìrún mìnàlá àwákìrì ẹnìkan tó ti fi gbogbo àárọ̀ ọjọ́ rẹ̀ yàgàn tó ti wá dọ́gba tọ́jọ́ pọ̀tàkó làákàyè ẹlòmíì pẹ̀lú ẹ̀ lè bímọ àti ìyọrú ọmọ tí wọ́n tó da àbá lára arú wọn fàgbà bímọ ọmọ kò tí ì sùrù ẹ̀rì gẹ́gẹ́ bọ́lá sọ wípé rabbus samawati wal ard um, fa'budu wastabir li ibadati hal ta'lamu lahu samiyya hal ta'lamu lahu shabiha alọ́sọ̀tàlá ìjẹ́ ọmọ ẹni tá a lè fi wé la lam naj'al lahu min qablu irú ọmọ tí ẹnì kẹ́ẹ̀ bírú ẹ̀rì nínú ọmọ tí wọ́n fi ogbó ara bí irú rẹ̀ kò tí ì sí rí irú ẹ̀ láàsì fọ́ anabi zakariya nínú suratu ali moran aṣọ àṣọ yìí pé nígbàtí bí sàárọ̀ ó dé ọ bẹ̀rẹ̀ sí ma ń bẹ̀lọ́n ń bẹ̀lọ́n ń bẹ̀lọ́n ń bẹ̀lọ́n ní mihrab alọ́ba malayika sí anna Allah yubashiruka bi Yahya aṣọ kò bímọ Yahya ni ó ma jẹ́ musaddiqan bi kalimatin min Allah kódà ọmọ yìí yóò tún padà gba ànábì kan gbọ́ bóńdà tó ṣe jẹ́ ànábì ànábì míì tí wọ́n tún jọ lògbà yóò máa jẹ́ Ìsá ẹni náà nu ẹni tí ó tún ràn lọ́lọ́ náà wà kódà ìntàtù ṣe Yahya sayyidan aṣáájú ń bi gbogbo dáadáa ní ọjẹ wàhásúrán yóò sì jẹni tẹ́ẹ̀nì máa bá ń bi tí ọ̀dá tàbá ti ríròyìn tọ̀dá kásì mẹ́rin tí ọ̀dá lọ́dún tán inú wọn fi pẹ́ nìyí pé apákanáà àfáà ní àsúrù torí pé ìtumẹ̀ náà lédè lábáwá á ṣe lẹ́ntí pé gbogbo ọpọlọ rẹ̀ ìbàdà ni ó wà ń bẹ̀ kọ́dà ní jẹ́ kábẹ́ẹ̀rì ọmọ ilé sóbìn àmọ́ túmọ̀ àsúrù apákanáà abẹ́rẹ́ òní lè súnbìn kankan àfọ̀bí tó bá jẹ́ halali fún ṣùgbọ́n tuma àkọ́kọ́ àsúrù lẹ́ńtẹ́ pé yẹtẹ́nìbù jẹ̀míà al-akhlaqi arọ̀dí albẹ̀rìlà gbogbo àwọn àwa bú wọn ò ní kamalọ́ wọn ní ń pè ní hasur wa nàbí yẹn kó tún sọ wípé yóò gbà nàbí kẹgbọ́ kò sọ pé kò ní ìdá nàbí mà gẹ́gẹ́ bí mo ṣe padà kó gbà nàbí pàtàkì nàbí mi náà kí wọ́n tún wá kírun lẹ́yìn ẹ̀kọ́ máa jẹ́ máa mọ̀ fún wa ànàbí náà ni ọ jẹ́ minas salihin nínú àwọn ẹni rere ni ó wà kí ló fà tó lọ́ bá sọ wípé nínú àwọn ẹni ni ó wà àwọn ànábì ọlọ́ọ̀ ẹni rẹ̀ sì ní á martabatu sọlá eh, eh, fi ṣẹ̀ríà mẹ́rin ni tí wọ́n bá ní èèyàn dá martaba mẹ́rin ni àkọ́kọ́ onínubuwa ẹ̀kẹ́ni sidikiya ẹlẹ́ẹ̀kẹta oníṣahada ẹlẹ́ẹ̀kẹrin náà ni sọláhù minan nabiyina. والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا inú ọjà pé kò sẹ́ni tó dáa tó àwọn ànàbí ọlọ́wọ́n ba nínú gbogbo àwọn ẹ̀dá nùbú wà ń bẹ lára wọn èèyàn já nàbí sìdìkìyà ń bẹ lára wọn ọ̀rọ̀ ọlọ́run ti kú òní tí wọ́n máa yiri ẹ̀ wò ṣàhádà ń bẹ lára wọn ìṣòwò ń bà bẹ́ẹ̀ ni bákan náà sọláhù ẹni èrè ni wọn wòye sẹ́ni ibi ẹ̀yin mùsùlùmí lẹ́wà lójú ọ̀nà àwọn míì tó yàtọ̀ sí àwọn ọmọ pín àwọn ànàbí ọlọ́run sórí ìsì ọ̀nà àwọn yahudi wọ́n ń pe ànàbí ìsá tá à ń sọ̀rọ̀ ẹ̀ lọ́yìn wọ́n ń pe lọ́mọ àlè wọ́n ní lúùtù wọ́n ní ìsá ànàbí ọlọ́run rádá rádá solomon kíngì ni ọba kan ọba kan nínú àwọn ọba tó kàn dé láyé lá ọlọ́run ṣe ó sọlá fún ó ṣe lọ́ba ó tún ṣe lánàbí dáadáa ọ̀dọ̀ yín lọ́wọ́ ìdá nígbẹ̀yìn gbẹ̀yìn àmì zakari yasa ń bẹ̀rẹ̀ sọ̀tàlá ọlọ́run wa ni àti bàṣárọ̀ rẹ̀ ọwọ́ ni tẹ́ bá ti yẹ bàṣárọ̀ mi gẹ́gẹ́ bí ẹ̀dá ẹ jẹ́ kí n rí àpẹẹrẹ bìṣárọ̀ yẹn alọ́sọ̀ wa ni kò burú fọ́jọ́ mẹ́ta a ò ní lè máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ahọ́n rẹ̀ wọ́n kò sí ní tí máa bọ́ ọ̀sọ̀ tí wọ́n ṣùgbọ́n tó kọ́ ló sọ̀rọ̀ yìí fún sàdúrà lọ ń kírun lọ olóòrùn fi rán màláíkà sí apá kan àwọn àfọ àwa ni tó ń béèrè bá béèrè pé kí wítọ́ lòun fi jí ó kírun tán kí wọ́n sẹ̀ wàá máa bá sọ̀rọ̀ tí ó bá ti jẹ́ pé kò kírun tán fi ń bá sọ̀rọ̀ a jẹ́ pé dẹ̀líìlù nìyẹn wípé ẹni bá ń kírun lọ a lè máa bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sì wọlé jawazu tekilimi musalli nukẹlimu. No ẹtí bá ń kírun lọ alẹ́ máa bá sọ̀rọ̀ ṣùgbọ́n mas'ala tó wà khatira ni bóòlù wọn sì máa dáhùn fa innahu yujibuna bil ishara bóòlù sẹ́kàn sọ àsálàm ìmọ̀ dáhùn sálámà lórí ìrun bil ishara ẹtí bá ń kírun lọ àmọ́ sálámà ń sí ṣùgbọ́n ọ̀tá abẹ́ntí ń kírun lọ sọ ọ̀rọ̀ tó bá ti di dọ̀rúrọ̀ ni èèyàn gbọ́tẹ́nìkan sọ wípé ó ń kírun lọ nìsín ọ̀rẹ́ ah subhanallah wọ́n dẹ̀ fẹ́ san ẹnìkan dẹ̀ fẹ́ ẹnìkan ó pé o because wọ́n fẹ́ rẹ́ mú five million kan bọ̀ ìlọsọ̀tọ́ tó fi di pé bó ṣe àwọ̀ ọ̀rọ̀ báyìí bí fóun ṣe ń ríngì nu àbújá náà ló sì fi store nọ́mbà ẹ̀ ni o kọ́mọ èèyàn help ẹ̀ ni kọ́mọ ti pọ́kàn òní sórí ìrún mọ́ èèyàn gbé àtàbújá ni o ṣé ń gbé nígbà yà ń kírun lọ ọkàn rẹ̀ ọ̀balẹ̀ wà ń pè é àwọn ọ̀nà kò burú ṣé ẹ ti dé wọ́n tí è kírun tán irú gbàǹlà fi máa bẹ̀ tí ń kírun lọ sọ̀rọ̀ kéèpá lọ́ máa bẹ̀ tí kírun pé wọ́n ní ẹgbẹ́ èlò lẹ́dí kékeré èyí nílà bẹ̀ ẹ ẹnẹsẹ̀ tọ́ba pé nílà lẹ́bà mú ẹnà pàákà pé kékeré bẹ̀ lọ́ba wọlé kèé serú ọ̀rọ̀ bá nìyẹn máa bà kírun kírun sọ alakunni hal fọdìdí ijọ́ mẹ́ta yìí anabi zakariya sí ò lè sọ̀rọ̀ nítumọ̀ ọ̀rọ̀ yìí fúnjọ́ mẹ́ta kí ni aya ń bẹ aya tá a fẹ́ fún ọ ó ní pé àṣetúmọ̀ ẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ tí wọn bá ti ń bọ́ ọ sọ tó bá ti yàtọ̀ sí pé òfin sáfọ̀mọ̀ àfẹ́mi ọlọ́run ọba á di ahọ́n rẹ mọ́lẹ̀ ó ní ilé dẹ́nì kankan ló ìtumọ̀ rẹ̀ nù ilà rọ́mzà wọn kà mọ̀ sí báyìí wọn mọ̀ fáwọn yẹn ní ibẹ̀ wá tó ní mas'ala tó wà inṣàlá ọjọ́ ti lọ arọ́mzù wàlì ìṣàrọ̀ sí àmọ́ ẹ̀dúnpọ̀ ọ̀rọ̀ kéèyàn mọ́ kọ́kẹ́sí báyìí ṣé a máa dúró nípò ọ̀rọ̀ tá a sì gba ọ̀rọ̀ yẹn wọlé nínú ṣẹ̀ríà àbí kéè dúró nípò ọ̀rọ̀ ẹ̀ ń bá mú máàna ìtumọ̀ tí ìṣàrọ̀ ń sọ àwọn ọ̀sọ̀ wípé ń dúró nípò ọ̀rọ̀ èyàn bá àmọ́ fẹnu sọ̀rọ̀ wọ́n ní ìlà tí mú yìí o kí ni a ṣe fún ọ̀dáhùn àní kí ni a ṣe fún ọwọ́ àti báyìí wọ́n fi àlọ́ pọ́ńtọ́ ọgbọ́n sọ̀rọ̀ àbí ọgbọ́n sọ̀rọ̀ apá kan nílá ìtumọ̀ rẹ̀ ìtìbárò láfùdù làwọn ó ṣe táwọn ọba ti gbọ́ sọ́ọ̀tù kọ̀ jáde lẹ́nu ajẹ́ pé kìí ṣe ọ̀rọ̀ bí idhnillahi al-wahid al-qahhar níjọ́ mẹ́jọ ibi tá a ti tẹ̀síwájú rẹ̀ afẹ́ jẹ́ àmọ̀pẹ̀ ànábì ìsá sí ń pa ni àbí wọn pa ń sì pa wallahi wọn pa ṣé ń padà bọ́ àbí a zọ́ọ́rí pé ṣé ń padà bọ́ àbí ọ̀padà wá làfi ní rìsáàlà lélẹ́yìn sí kan lẹ́kọ̀ọ́ ó ní gbogbo àwọn àfáà ọlọ́mọ akó tí àwọn wá tọ́ba sọ pé ànábì ìsá ń padà bọ̀ tọ́ba sì kọ̀ǹparétífù máa sọ̀rọ̀ tí ń bẹnu báíbù tọ̀ ọkọ́ tọ́fẹ́ ti máa báwọn èèyàn sọ̀rọ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ tó bá ti dìdàjú ẹ̀sìn àwọn àfáà ni wọ́n máa fẹ́ tó ọba sàlàyé ọ̀rọ̀ ni wọ́n máa fà fún kọ́ ẹ̀kọ́ ń pa ọ̀rọ̀ báíbù a sọ fún wọn pé háràmù ni sùmọ́kọ́ wá gbẹ̀yìn kó sọ pé o ti di àfà e èyí sí àfà èyí e sí kíni o e èyí sí àfà ọ̀tọ̀ là àfà ntí ń pèlè àfà ọ̀tọ̀ lélẹ́yìn o ọ̀tọ̀ ni mọ̀kọ́ ẹ̀kọ́ pé kíní kan ìsìn dẹ́ ìdòtútù ìfowá kọ́nà ẹ̀mẹ́yẹ àwọn interview tí wọ́n máa bi àwọn èèyàn léèrè ẹnbẹ́nsìn cooperative yìí ṣe àfa kìí ṣe àfa àyàfi tọ́ba kọ́kọ́ lọ kéwú tẹ́lẹ̀ ìkéwú tá a sì wí kìí ṣe irú kéwú ìta ń gbé káàkiri níbí à ń pariwo fún aná kìí ṣe irú kéwú eléyò ntẹ́ ń pè láàfa ọ̀rọ̀ ètí ìkìrì inṣàlá rahman àmọ́ sọ bí nìlá ìlú wáyé kọ́hár torí pé wọ́n ti change orí wa ó ní kómi ó sì lọ sílé àfa o kómi wá wò ká àfa rẹ tí <laughs> ṣèyí tábìlì akíní fi lè wá sọ́dọ̀ àfáwọn yìí àfáà ńlá ni ọ̀jẹ̀ bí ẹsẹ̀ àná wá gbọ́nà ẹ̀yìn kùlé ọba rí apẹ tí àfáà fi ń jó oògùn inú ẹ̀ ti dùn pé ah lápẹ́ wọn wá ga tó báyìí àfáà ni ń bọ̀ pẹ́ wọ́n ríbi tẹ́ ń dalẹ̀ sí wọ́n rí ẹ̀yẹ pẹ́pẹ́yẹ tútù tí ẹsẹ̀ tútọ́ náà pálọ̀ à ń kọ́ náà ńgbà bá dé pálọ̀ sáàmù ọ̀bọ̀ bí ẹsẹ̀ jókòó ń pálọ̀ gbogbo àwọn ayanran àwọn ọ̀gá ní bẹ́ẹ̀ ní oríṣiríṣi kọ́lọ̀ ìkíni ọtí ẹtí mọ kọlọ fìlà ọ̀rẹ́ rẹ̀ kí wọn ti mú kọlọ ṣòkòtò náà aláì àfa rẹ ń bí agbára àfa rẹ gbówó o ntí wọn ń pè láàfa lọ́dọ̀ ọtí à ń bínú táwọn yẹn mọ láàfa Ọlọ́run dàpọ kí èsè mi àtẹyìn o mọ sí à ń fìtì náà fún àti òsì wọlé àjọkọ òsèré láhàwùlà wàlà quwwata illa billahi al-aliyyil azim alhamdulillah alhamdulillahi alladhi anzala al-kutub. وأرسل الرسل لئلا يكون للناس على الله حجة بعد الرسل أحمده وأجلله وأشهد أن لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان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 تقبل الله سبحانه وتعالى دعوة حنة والدة مريم والدة نبي الله عيسى تقبل الله سبحانه وتعالى دعوتها عندما وضعت جنينها أنثى والله سبحانه وتعالى أعلم بما وضعت وليس الذكر كالأنثى استعاذت بالله سبحانه وتعالى وعادت ابنها بالله سبحانه وتعالى وذريتها من الشيطان الرجيم قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فلما وضعتها قالت ربي إني وضعتها أنثى والله أعلم بما وضعت وفي قراءة والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم هذه فضيلة من فضائل التي من الله سبحانه وتعالى بها مريم وولدها عيسى نبي الله عليهما الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم فيما أخرجه الإمام أحمد في مسنده وكذلك أخرج البخاري ومسلم معه قال الإمام أحمد رحمه وإياه حدثنا عبد الرزاق قال حدثنا معمر حدثنا عن الزهري عن ابن المسيب عن الزهري عن ابن المسيب عن أبي هريرة رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم قال ما من مولود إلا الشيطان يمسه حين يحلج فيستهل صارحا صارخا من مس الشيطان إياه إلا مريم وابنها ثم يقول أبو هريرة واقرأوا إن شئتم أعوذ بالله من الشيطان الرجيم وإني أعيدها بك وذريتها من الشيطان الرجيم تقبل الله سبحانه وتعالى هذه الدعوة وكفلها زكريا لكن زكريا نبي الله كلما دخل على مريم في المحراب وجد عندها رزقا يرزقها الرحمن سبحانه وتعالى ليلا ونهارا فتعجب نبي الله زكريا فهذا دلالة واضحة أن الأنبياء لا يعلمون الغيب سأل زكريا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه مع أنه قد بلغ من الكبر عتيا فقال يا ربي إنك لا يعجزك شيء في السماوات ولا في الأرض يتضر إلى الله سبحانه وتعالى ليلا ونهارا حتى أرسل الله سبحانه وتعالى إليه ملكا ملكا من ملكا من ملائكته وبشروا بأنه سيولد له ابن اسمه يحيى لم يجل الرحمن سبحانه وتعالى لمثل هذا الولد سميا لا بهذا اللسن ولا بشبهه ولا بمثيل ونظيره مما سيولد لعاقر من الأواقر قال ربنا سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم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 أوصيكم ونفسي بتقوى الله اتقوا ربكم في السر والعلن قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت الآية عباد الله قد استجاب الله سبحانه وتعالى دعوة نبيه ودعاء نبيه زكريا وهبه الله سبحانه وتعالى يحيى وطلب زكريا من ربه سبحانه سبحانه وتعالى أن يؤتيه آية تثبيتا له على هذه البشارة لكن ربنا سبحانه وتعالى فوران ما طلب هذا من ربه سبحانه وتعالى وهب آيات إنما جعل الله سبحانه وتعالى هذه الآية عقل لسانه وحبس لسانه عن تكليم قومه لثلاثة أيام مع ليالهم قال ربنا سبحانه وتعالى إن آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا وفي سورة مريم ثلاث ليال سويا وهكذا اقتنع نبي الله زكريا ببشارة ربه سبحانه وتعالى حتى ولد له ولد اسمه يحيى لكن ربنا سبحانه وتعالى وصف يحيى بأوصاف حميدة بأن جعله مصدقا لنبيه عيسى وأنجله سيدا من سادات بني إسرائيل وأنجله حصورا ممتنعا عن كل الأخلاق الرديئة كذلك جعله الرب سبحانه وتعالى نبيا من الصالحين لذلك قلنا بأن مراتب الصلاح في الشريعة على أربع قال ربنا سبحانه وتعالى أولئك أعوذ بالله من الشيطان الرجيم أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين فرتبها بالنبوة ثم الصديقية والشهادة والصلاة نسأل الله الرحمن أن يجعلنا من الصالحين وأن يجمعنا مع النبيين والصديقين والشهداء والصالحين في أعلى الجنان الفردوس وهو على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين ودمر أعداءك أداء الدين اللهم دمر أعداءك أداء الدين من الكفرة من اليهود والنصارى الذين يقتلون أولياءك ويسدون عن سبيلك اللهم من صد عن سبيلك ومن صد عن فهم كتابك ومن صد عن سنة نبيك اللهم عليك بهم أجمعين اللهم عليك بهم أجمعين يا جبار السماوات والأرض اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان وانصر المجاهدين في سبيلك في سائر الأوطان يا جبار السماوات والأرض أحصي أعداءك وأعداءنا عددا واقتل أنبردا ولا تبق من أحدا اللهم ربنا ثبت أقدامنا اللهم ربنا ثبت أقدامنا وانصرنا للقوم الكافرين اللهم ربنا اجعلنا من عبادك الصالحين